ṣe ń fi ìbùkún rẹ̀ ìfi ń daṣọ bò wá dẹ́rù ọlọ́run adúpẹ́ fún ọ. ọba náà ni ọba ọpẹ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá anábìwá Muhammad àlẹ́yìn àsálàtù wa àbí ọlọ́run fún gbogbo àwọn àlùfáà ẹ̀sìn tó jẹ́ pé gbogbo èyí tá à ń ṣe yìí àwọn ọlọ́run ṣe ní sábàbí dáadáa fún wa. àwọn tó ti bọ́ sí àlìkíyàmọ̀ ọlọ́run badi anmi sama ati sheikh alwalid abdulbaki Muhammad ọlọ́run abẹ́ ọ nínú àánú rẹ bánilékùn kẹ́ rẹ fún wọn ọwọ́ á dórí gbogbo àwọn tó ṣẹ́kù fún aláàfáà dórí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àlùfáà wa gbogbo tí ẹ̀ ń gbọ́ wa náà padà sí aburú ọlọ́run oníjọ́ tó sẹ́nìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run àbí a bá ń fọkàn bá àwọn àlàyé èyí tí à ń sọ nípa ọ̀nà tí à ń gbà máa pín ogún a ṣàlàyé àwọn ojúpọ̀nà tí èèyàn máa ń gbà jẹ ogún àti iye ọ̀nà tá a pín ọ̀nà ìjẹ ogún sí a ṣàlàyé rẹ̀ fún wa a ti yànnàná tí àwọn ènìyàn kọ̀ọ̀kan máa ń jẹ nínú rẹ̀ ni tí máa ń jẹ ogún tó lòdìwọ̀n a ti gbé e títí tó fi dé ọ̀dọ̀ àwọn tí wọ́n máa tún jẹ ogún tí kò ní òdiwọ̀n àwọn eléyìí la ní wọ́n pín sí ìran èèyàn mẹ́ta ogún tiwọn ò lódiwọ̀n àkọ́kọ́ ń bẹ àwọn náà làwọn tá a máa ń pè ní àlà asọ́bàtú binafs àwọn tó jẹ́ pé wọ́n máa ń jẹ ogún tí ó bá ṣẹ́kù àwọn tó jẹ́ pé tí wọ́n bá dá wà wọ́n máa jẹ gbogbo ogún tí èèyàn bá wà pẹ̀lú wọn tí ó jogún tó lódiwọ̀n ní tí àwọn yẹn bá jẹ ṣẹ́kù òun náà ni wọ́n máa jẹ. tọ́bọ̀ wá ṣẹlẹ̀ tí a rí a rí nǹkan kan tí wọ́n jẹ sẹ́kù fún wọn àwọn náà họra kúkú wọn máa kílé wọn ò ní nǹkan kan tí wọ́n jẹ nìyẹn. àwa kúrò àwọn èèyàn wọ̀nyí a pín wọn sí bí ọ̀nà mẹ́ta ìran àkọ́kọ́ làwọn tá a pè ní àlà asọ̀bàtú binafs àwọn wo là ń pè báyìí òun làwọn tó jẹ́ pé fúnra ara tiwọn òun ni wọ́n dá wà wọ́n jẹ́ ni tí máa jẹun tó bá ṣẹ́kù ní ogún kẹsẹ́ nìkan òun ló fà fún wa. òun ni kúlù zakarin laysa fi nisbati yí ìlàlẹ̀ muwarisi unsa. òun ni gbogbo ìran ọkùnrin tó jẹ́ pé kò sí obìnrin kankan tó so mọ́ ẹni tó fẹ́ jogún ẹ̀ gbogbo ọ̀rọ̀ ọkùnrin nínú ẹ̀yin tó fẹ́ jogún tí ó bá ti jẹ́ kóbìnrin ló so mọ́ òkú tó jẹ́ pé ọkùnrin ni gbogbo títọ́ rẹ̀ títọ́ ìran rẹ̀ pẹ̀lú ẹni tó kú ọkùnrin láàmú bá irú wọn ìdúró táwọn máa dúró àwọn kan wà nù wọn tí wọ́n kápá tó jẹ́ pé ìdúró tí wọ́n máa dúró ni wípé tó nìkan bá dá wà gbogbo ohun tó kùn bá fẹ́ ayé àníwọ̀n jẹ ó bẹ̀rẹ̀ látòrí ọmọkùnrin òkú ọmọkùnrin tọmọkùnrin òkú bá bí ẹ̀rí pọkùnrin ní sàǹsó wà pọ̀ mọ́kù àwọn eléyẹ̀ ń sìn wọn ò lòdì wọn ogún àkàntì ẹ̀ máa jẹ tí wọn bá dá wà gbogbo tó kù bá fẹ́ ayé ó yẹ nìkan kú àti sọ́ńtọ́jọ náà ṣáájú tọ́jẹ́ pé ọmọkùnrin kan ṣoṣo ló bí gbogbo tí bàbá ẹ̀ filẹ̀ yẹn òun ló ni. náà ni ọmọ ọmọ òkú lọkùnrin tó jẹ́ pé bàbá tiẹ̀ náà ọkùnrin ni bàbá tó bí tá a fi lọ bá bàbá bàbá ẹ̀ ó ń jẹ́ ọmọ ọmọ òkú lọkùnrin tí ọba ti sójú lówó ọmọ fún bàbá àgbà tí wọ́n fẹ́ẹ́ jogún rẹ̀ yẹn ọmọ ọmọ òkú lọkùnrin náà tá a bá rẹ lòmíì mọ onìkan ni ó kó dúkìá bàbá bàbá rẹ̀ onìkan ni ó kó náà ni ipò tí irú ipò yìí náà òun ni àwọn ọmọ ìyá náà wà lọkùnrin. ọmọ ìyá tá à ń sọ lọkùnrin yìí àwọn lọ́mọ ìyá tó jẹ́ pé bàbá àti ìyá ọjọ́ da òun àtòkú papọ̀ bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bí wọn tàbí bàbá nìkan lọ́dà wọn pọ̀ tí yọ̀ pa wọn pọ̀ òun náà wọnú àwọn tá à ń pè ní ara asọba binas bàbá ló pa wọ́n pọ̀ ìyá ó pa wọ́n pọ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ìyá nìkan ló so wọ́n pọ̀ òun ò sí nínú ẹni tí máa ń jẹ tí ó po tí wọ́n bá jẹ sẹ́kù lòun ó jẹ tàbí òun kò gbogbo ogun rárá ó ti wà nínú àwọn tá a sọ̀rọ̀ wọn ṣáájú wípé ogun tó lòdì òun lòun ó jẹ ọmọ ìyá kì bá ń sọkùnrin kì bá ń sobìnrin tó bá ti lè jẹ́ pé ìyá lọ́dọ̀ wọn àtòkù papọ̀ ọkùnrin wọn wọn ìjẹun tó ṣẹ́kù àyíṣì yìí so ọkùnrin wọn pọ̀ mọ́ obìnrin wọn tí wọ́n bá jọ pàdé wọ́n jọ pín tó kùn bá fi ayé tó bá fi ayé dọ́gbadọ́gba ni gbàngbò tí ń kú ọlọ́mọ àyá tí ìyàjọ da wọ́n pọ̀ méjì ọkùnrin àtobìnrin kò ní ìyàmá kò bímọ àti ó fẹ́ jogún nìyẹn tó bá rí bẹ́yẹn gbogbo ogún òkú yẹn ọ̀nà mẹ́ta láàdá sí ìdá kan oṣó ń bẹ òun lọ kan àwọn ọmọ ìyá rẹ̀ méjèèjì yẹn ìdẹ́yọ kánbẹ̀ òun lọ́ka àwọn ọmọ yìí ẹ́ rí i pé àwọn eléyìí lógún tó ní òdiwọ̀n hmm. wọ́n yàtọ̀ fún àwọn ọmọ ìyá lọ́kùnrin tó jẹ́ pé bàbá àti ìyá jọ dà wọ́n pọ̀ àtọmọ ìyá lọ́kùnrin tí bàbá nìkan tó dà wọ́n pọ̀ àwọn eléyìí ò lógún tó ní òdiwọ̀n ṣùgbọ́n ìtọ́ jẹ́ pé ìyá ló dà wọ́n pọ̀ tí wọ́n bá tọ́ bá jẹ́ yọkan ìdá mẹ́fà ogún ni ọgbà àdá hmm. gbogbo ogún yẹn sọ́nà mẹ́fà ẹ̀yọkan bẹ̀ láàfún tí wọ́n bá ti pé méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìdá ìdá mẹ́ta òun ni wọ́n jẹ àwọn wípé wa um ṣùràká ó fèsòlò ọlọ́run láwọn èèyàn wọn yìí àwọn ọmọ ìyá tó fi ayé yẹn tí wọ́n bá ti pọ̀ ju ẹyọ kan lọ ọlọ́run ní gbogbo wọn wọ́n jọ máa kẹ́gbẹ́ ògbólóhùn tó lọ́n lò mm. gbólóhùn lò yìí ó fi ń jó yé wa wípé a pé kọkùnrin ọmọ méjì tóbìnrin bá mú láàyè yẹn torí ṣúraka wùlọ́lọ́hún wí wàlúmù ṣáraka ti fi ṣe tabaníkẹyìn ọjọ́ ṣáraka bíi kankan ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n jọ tàṣà wá wọ́n dẹ̀ jọ tàmásálà ń bẹ̀ mísìlún bí mísìlín irú tẹ́lẹ̀ ìbá gbà irú ẹ̀ náà láṣì kínni òun náà láàfúnlé wọn gbọ́dọ̀ mú ju ara wọn lọ òun ni túmọ̀ wípé wọ́n jẹ ṣùràká u fi solof wọ́n jọ mú ìlọ́po kan ìdá kan nínú ìdá mẹ́ta hmm. ìtàn sọlọ gan òun lọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ asọ̀bàbí nafs àwọn tí wọ́n máa ń jẹ ntọ́sẹ́kù tọ́jẹ́ pé fúnra tí wọ́n ní kì í ṣe pé nìkan ló so wọ́n pọ̀ àti sọ díẹ̀ nínú wọn nínú wọn náà ni àwọn àmàm àmàm lè àwọn bíi àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn ọmọ àbúrò ẹ̀ wá kú tàbọ́mọ ẹ̀gbẹ́ ẹ̀ ẹni ọjẹ́gbọ́n ẹ̀ tàbábúrò rẹ̀ àwọn òun ò sì láyé torí tẹ́gbọ́n ẹ̀ tàbábúrò ẹ̀ bá wà láyé tọ́jẹ́ bàbá yọ yẹ̀ sá kò ní lè jogún ọmọ àbúrò ẹ̀ tàbọ́mọ ẹ̀gbẹ́ ẹ̀ ọmọ àbúrò ẹ̀ tàbọ́mọ ẹ̀gbẹ́ ẹ̀ tó kù yìí náà kò bímọ. Hmm. níbẹ̀ yẹn ẹ̀gbọ́n bàbá ẹni tàbábúrò bàbá ẹni a máa jogún ẹni. Hmm nínú ṣẹ̀ríà Islam torí nígbà míì náà gan torí pọ́pọ́ wọ́n máa ń sábà gbé ẹ̀ńtọ́jábúrò tàbẹ́gbọ́n bàbá sípò bàbá onu rasulu fi sọ nínú àdìsí kan sallallahu alayhi wa sallam nígbà òní kí wọ́n lọ gba eh, zakati kan lọ́wọ́ ẹ̀ńtọ́ jẹ́ eh, kí n máa pẹ́ gbọ́n tàbábúrò bàbá ni ó fi yé wa torí pé inú ṣẹ̀ríà Islam kò sẹ́gbọ́n kò sábúrò hmm. èyí tó hàn ní pé ọmọ ìyá bàbá ẹni òun náà máa pè ní amú kì bá ń ṣe àbúrò kì bá ń ṣe ẹ̀gbọ́n ìbùkánlẹ náà jọ wà nù ṣẹríà ṣùgbọ́n èyí tí ó yẹ àwa gẹ́gẹ́ bí àṣà ti Yorùbá òun ni wípé àwa máa mú ẹ̀gbọ́n a sì máa mú àbúrò kódà a máa ń fi eléyìí náà gan pínkún sáfẹ́ hmm. ẹ̀gbọ́n àlẹ́ ìtọ́pọ̀ sáfẹ́ àbúrò ẹ̀gbọ́n rẹ̀ náà gbé ìtọ́pọ̀ hmm. ṣẹ̀ríà àti Islam ọ̀mọ́léwu ó kọ́ tó bá pọ̀ òun ni wọ́n fi jọ fi jogún ọba ń lebi sàn pé ẹ̀gbọ́n mi àmọ́ tó yàn bí èyí ọkàn sẹríà ó hmm. kọtẹ ẹjọ ń jẹ ni wípé ogún ọmọ ọmọ ìyá wa hmm. òun la fẹ́ jẹ tọmọ ìyá wọn bàbá rẹ̀ ọba ti sí láyé tí ó sì bímọ àwọn ọmọ ìyá bàbá rẹ̀ wọn lè jogún ẹ kí á ni wọn máa jẹ wọn lódiwọn ogún hmm. tí ọba sẹni kankan tó fẹ́ pẹ̀lú wọn gbogbo dúkìá àwọn ni wọ́n ní tí wọ́n bá pé méjì tí wọ́n pé mẹ́ta a pín fún wa lọ́nà mẹ́ta náà ni tọ́wọ́ ìjẹ́ nìkan a kò gbẹ fún tàbá wa ara wọn míì tí wọ́n fẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jogún bóyá rú ọmọ yẹn oníyà ṣàpẹ́ bàbá rẹ̀ lánàá òsì ìyá ò lè yẹ àwọn àbúrò bàbá tàbí ẹ̀gbọ́n bàbá ń sá kí wọ́n má jogún ọmọ àbúrò wọn hmm. ẹni tó lè yàn wọ́n sá ni tí ọmọ àbúrò wọn yẹn bá bí ọmọkùnrin ìfún bàbá sobìnrin ló bí hmm. àwọn àbúrò tàbí gbọn bàbá ẹ wọn ò jogún ẹ tọba sobìnrin ni ló fi ayé tí ọlọmọkùnrin bóyá ká wá sọ lápèjúwe ká sọ wípé ó fi ìyá sáyé ọfọ ọmọbìnrin sáyé àwa arábùrò bàbá rẹ kan náà àbúrò bàbá òkú hmm. ṣàpótìdì ní èèyàn mẹ́ta tí wọn fẹẹ jogún yẹn níbẹ̀ yẹn ń sìn á fún yà ní ìlọ́po ìdákanú ìdá mẹ́fà ogún nítorí pé a ti rí a ti rí ọmọbìnrin tó kù yẹn fi ayé ọmọbìnrin yẹn ló dí gàgà mọ́ ìyá tí ìyá ò fi jẹ ìlàkanú ìdá mẹ́ta hmm. nígbà ọmọbìnrin ti wà ń ìdákanú ìdá mẹ́fà òun là fún ìyá ọmọbìnrin òun là wà fún ní ìlà méjì gbogbo ogún tá a ń sìn àti rí ìlà kan nù là mẹ́fà àti rí ìlà méjì ọ̀nà mélòó la dá ogún sí tí àwọn àlà méjèèjì ti bẹ́lẹ̀ yìí tó lè lọ́nu rẹ̀. Hmm. a níṣòro tá a bá wo two éjì ọlọ́nu ẹ̀fà méjì tá a sì rí náà nìyẹn a jẹ́ pé tá a bá pín gbogbo ogún sọ́nà mẹ́fà yóò lọ́nu ara wọn. ló fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ogún pínpín ó nìkan ṣe pẹ̀lú màsírò. Hmm. tí òye èèyàn nù màsírò ọ̀bá jókòó dáadáa yóò lè díẹ̀ kórè tó lè rí pin yanjú. Hmm. gbogbo ogún yẹn àdásọ́nà mẹ́fà á fún yà ní ẹ̀yọ̀ kásá gbogbo dúkìá tó pẹ̀lú àgbójúwe ká sọ wípé òkú yẹn kúrò láyé ó six hundred thousand sáyé. Hmm. nígbà sírò gbogbo dúkìá ọjọ́ six hundred thousand ìlàrí hmm. inú dúkìá rẹ̀ ìyá ò mú one hundred thousand tí ń jẹ́ one all over six. tálùkùránù sọ wípé tí ẹ tí ọmọ yín ṣàmọ̀ pé ọmọ ẹ ló kú. ọlọ́run ní bàbá àtìyá wàlẹ̀ àbàwọ̀ ẹ̀yìn lè kú lè wá ìdí mínú ọmọ sódòs. Hmm. àti bàbá àtìyá tí wọ́n fẹ́ jogún ọmọ wọn ìlàkánú là mẹ́fà wọn máa jẹ́ nǹkan nàlá òwàlàd. Hmm, hmm. ìyẹn tọ́mọ wọn bá fi ọmọ sáyé sàkóyè tó fọmọ sáyé sí sọmọ rẹ̀ bìnrin ìyọ́jẹ̀ là inú là mẹ́fà àfọ̀ ní one hundred thousand ó kù five hundred thousand lẹ́yìn. a ní ọmọbìnrin òun ní ìlàjì kí ni ìlàjì ẹ̀fà ẹ̀ta ni ó fẹ́ pọ́ ọmọbìnrin ó gba three hundred thousand ká fi hundred thousand ma three hundred ọjọ four hundred kàmú kúrò nínú six hundred ó kù two hundred thousand lẹ ipò tí àbúrò bàbá òkú wà ní ẹni tí máa jẹ tó kù kí ló wá kù ó kù two hundred thousand two hundred thousand tó kù yìí ò lákò fún àbúrò bàbá rẹ àwọn yẹn là máa ń pè ní asọba pinas hmm àwọn tó jẹ́ pé ní táwọn máa jẹ ni pé tọba sẹkù ẹni pé tó kù ńlá fún àti ráwọn táwọn lógún tó lòdì wọn àti fáwọn lógún tó lòdì wọn hmm. ní táwọn lò ní ìsìn hadithi rasul tó ní alihikul faraido bi ahliha hmm. ẹ fún àwọn tó lógún tó lòdì wọn ẹ fún àwọn lòdì wọn tiwọn fama bakiya èyí tọba sẹkù hmm. fala awla rajulin zakar àti làdí sinari nínú ètò ẹ máa fún wọn àti sọ̀rọ̀ débi ọwọ́ kù lọ́pọ̀ ọwọ́ kù àwọn àràn méjì tó kù wọ́n yá ní bọ̀bá ṣáàlà tó bá di lọ́jọ́ mẹ́jọ <laughs> a máa tẹ̀síwájú lórí e. a kí àwọn dókítà wa pé wọ́n kú òun láti yàtọ̀ tààrọ̀ ọlọ́run ní pààrẹ̀ mọ́ ọ̀rọ̀ yóò gùn náà dọ̀rọ̀ tó bá sọ pé yín ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ìkànnì ninety six point three fm nílùú ìwò náà ni a dúró sí eléyìí ètò tí sì ń lọ náà ni ètò àlùbáyà nílùú ìwò lórúkọ Yusuf Adékúnlé tí ó wà lókè lọ Ah, mo kí yín wípé ẹ kú ìtẹ́tí sí ètò yìí. Ọlọ́run ọba lè sọ̀rọ̀ kọ̀ọ̀kan yín ní ẹ̀sán lórí pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. Ah, ní ọjọ́ mẹ́jọ náà ni a tó máa tún pàdé àwọn dọ̀tí wa pẹ̀lú ògùn lọ́dọ̀ Ibi tí bá a bá dé, ẹja fi èdè kásìkò ọkàn sí ìdílé láì tààlà. Ó ṣeé ṣe kí ìbéèrè kó wá láti ibẹ̀ ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run. Yusuf Adékọ́lé, olólùtú ètò yìí bẹ́ẹ̀ náà ló tún wà ń bẹ̀. Michael Alim náà ni ẹni tó pè wọlé. Abdulmajid Hashim náà ni ó kọ́ sí mi jẹ ọmọ ilé ìlú ọmọ òkè àtẹ̀wé ọjọ́ mẹ́jọ látọ̀ والسلام عليكم ورحمة الله